الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد بن عبد الله وعلى اله وصحبه ومن والاه اما بعد يا يركوي ما ماريتا يركوي كوي بير ما يردن نربي هنو يركوي لا رويو كوي تريكوي ما دابوريشي يركوي كوي بيري اماري غوميني كوكورو nyayo ɓeyiwo ka kuna irigunuwo cene ceene irkue maciri se la hara jisiri irkue kue ɓeeri maci fi sonte irise na kwe tere kwe yarda tiki jiwu irgo na zanga ko yo kwara kuna na kwara ban na mefa kwe itere kwe makamme dan babu kwe se kacaro yo zaganna zankar go na wo kayun jinar sai lahara narmena dini arsilama terewo wiburu na harburu nkulu me foku itere kwe maman sisi bikangu min aljanna eri wimawo eri nyawo nga yace haziya fati ka hariri duko layyate abar ka gana anor kwe kwe beri do alhara mu bara layya jibir wisin teyidi kono no ya ha irkwekwe ibiri makaniyoci a sayan hunan zibu irkwekwe aljanna alqur'ani o ka a kokarin na a zaka a hiniyo zaka noya irkwekwe ma bai a sai irkwe mana mambara a kuna alqur'ani di gonoyon na rano hari hene ka bara kwaitere kwe hunde kuna antununga nal qur'an di mugunu cere cere irkwe mata se zangaya irbe nadiringa hazia hamida bongoga ka unkuriyo lati latiyo na cere no irkwe kwe beri mana mumma kube aljanna kuna na sasa iri na zinkiri wati ka kwe itere kwe dumuka jisinse ngano mm, wati yo di bine to nganna di rodi teya iri obongo bine iri wati o dummuyo ko jisiyo ko hene ka batoriga ambara hene foka ko itere ko yarde nari il nor ko ji walan yuakhir allah nafsan idha jaa ajaluha wallahu khabirum bima ta'malun pata nga ko itere na bara nga hundi fo zinkirtawa dede a bara wati to kamba hundita da bara kwe tere kwe don zinkirta wa borfo seno asa soru no ko ba ama chene dum kutonu ngama kwe ka viyon za kabisa haji ha to nyayo ate da don bara zinkiri teno dan don zinkiri na ranon kwe kutonu kaka amma ka zinkiri sidiro di kuna amon na lele karu da ya shegan na nyayo iri kuna borfo mo bisadi buyogono ko cirise na aka, da kwe kan nga au da kwe kan nga jishi aye ku te zayo no zayo na kawo aban no zanga wogo na kwara kwe lele guda fo ya bano okuruku ngo da batunu no okuyo aso hinika no okuruku mefo borfo na ba jina kaza ka jina nan ngayo da ya da akwai kan ngayo fiti meta te asiri ka yayi kuteno ka ka no chi ni oku ya buyo bo ka koguru ku afofo buyo baral se no zanga kasa da da dia gorgo hinze to ya bo kwe koka ya bo kwe koka da na wo sorom kabisan na an yayi kute ka ka wo sorom sanan kuru sorom ya pai ka ni ase ñayo sa na rukuruku pai alfa ŋmaare fosi kamba hei no da kam fente alfa boo sinna ŋmaare di aboŋo se bere bor fose domun de ŋmaare di don bara a gono yo no zaŋaya ŋmene dame a bara boro sinte kari kwe ga no rasulullah muhammad sallallahu alaihi wasallam aman nabi gonu lahara el nor kwe kwe beri ci wama ja'alna لبشر من قبلك الخلد afa imita فهم الخالدون kaci zannaka iri ona gai ka dawwa mate borfose kan ga kwe mo gono ko gono kashin na bene kashin na kayo awo da don bara ni a himayo na zanga ya ase de mbungo yo dawwa ma ba innaka mayyitun wa innahum mayyitun mbadira mbadira ni na la kurpe baka kuben ko itere ñayo kullu nafsin dha'iqatu lmaut hunde kuriya de bala hara dirodi te hunde kuriya ba buyogo motaba ase ganda ñayo wanan ba safo buyodi accine mowogono no lakari yokkuna aga na rasulullahi ki sallallahu alaihi wasallam اذكروا هذه اللذات akthiru min dhikri min ladhat kane kanti kwe ka kere ba safo hay ka kuna gununa sakan duwanti mokoko nangunguri bano nampe ka nke bledi ndun haya ku ga tum anki kane ko nunguna sadi no cere ka ya hanfo ka kane ni ka kantinga wanda halu nan huno kano kakunan guno an kan kanti nyayon nan koyo an kan kanti koyo nan babayo an kan kanti boron nan yanzu an kan kanti kwasin na kwasiyo an kan kanti hey wa hongo bayani ano kano kane yo kuna wo no ba no zuba ase wanan ba sa fo a cina gono no la sabu yo kuna to sadi ngadi na ci baka dilla kar gono buyo gan su kane ma a wo man kane ma domin ban na mambu ngadi na ci bakan su tafe hen no dam dam domin ban na dam mbu ngadi na ci bakan su kani kani do hen no bongo awo, wo domin ban na kani do ban na kani kani do hen no ga mbu den bu mbu ngadi na ci bakan su lele karu in su moto ka awo man kurpe yodi lo manan duniya dina aman manam ba sa fongono ngoyodi kuna mo hongo woga ifo ganna non bo hongo woga gbe ihe no teyo maba gbe ilaro teyo mabaran nan nam ma'ana haikan da ka bai dika ci la ro nam manam gbe ihe no cere ga mamodam sadi ngono ko hongo buyo gana anji de ngoro mace hmm subasi sawo yar kurbe nan duniya sur hamburani cene ti fo dengolo macce oy han fo saho yar kurgol lahara sadi mboro hamburanina hongoyodi cere balno gbey hen note ka gbey laro nam ndon ba kay laro fote ngam hongo ka mm, hene gono ka gan duniya namu de ngana gbey laro dinam ifa gan hongo buyo amanci doni ko kun gan sinu dirgoyani a wanciya maka bere kay den nan wonne je o to lahara ko ngaya kaya awo ah, suna mabere ke do do boro she eri pe mal no bon kan nyaayu afa ji me wiyo dogo eri nyaao asiyo bannangal kadu labari ka jibiri banne yo be awu irin ci jibiri yo e kuna be abazanga na tungune sisi yo ba de ya no ku mano mangmare irkwe marko su cco ha eh, de no na ma o de ano go na tu banna kamata per ma kameno sa no ka yi eh, el do alabari aka mba mbari kwe mare cco bakparo hari boro na sarayo dam irkwe marko su atama nyayo kanu gboro no kuna bor foyna hajjite ko irin sintin na irinya hajiya kulthum no cinci kaltimi ha to dendiyo ceyinoya larbuyo cocino kulthum aziya sakano na hajjite di anwana zafari au lasara au magharibi au lesa awa subagono kansuci watunuri baka jingari boroga de maka de madina ñayo de ɓoron na hajjite wata cila no gono makka no kaye madina jingari kurbanna sen jiba watu nuri jingari bukoyoga anji buko bukoyo curomon bel na tabaka hongo ngadiga kamma ŋware irkeman kosu buyo wato aifo nam bisimilah tiya ŋware amanci buyo magano curo aiwa mm. gad oh. da yana waya kuma ko ta bayo a kanna marikwe mare so ji maka sai wallahi ji kuyo ma ga wacin oho de wiwi yo amanji bubu yo oho gada se ni oho a ah, a ah. boro boro <laughs> de wato oh, gado la na se dirshe ya ah, buturku a a to irkwe kwe beri amaruko su zarban laro buyo gono nga wiyo gono den bene wi abu no deya <laughs> da ka kwe ko baraka na ci buyo mene mare non te ama wiwiyo ka bara kal tuniyo na weyo kayo ngono se para yo, para banna bine kachi haika abugu banna kori afu hamune no ya ha to deya irjerjere yo na weyo kan kwe ko gono zangan baci eri bo ngodo kamme eri kwe kwe beri mana wadi be nan nindi kamme pe tere kwe jiri maganna nyayo de a bara buyo mare nonte a a ci burkonsi domin ci haifo ganna haifo no ka cere bara no hatman maqdiya cere bara tilasi ko kari kwe gai ka ci ne beinan ngar kwe ci kullu shay'in halikun illa wajhahu haikuri ade ba beni to da ci no ka hari buyo bongo ka buni buyo ɓongo a ka bu to de no mon mamaki kiyama kai yo banna de kai tere kai nar kulturani kal janna nzo da mal janna kani ne nzo da nine kaki bal janna nzo sal janna na buyoshi nine na buyoshi nine nzo bongo se yaki safo ngano saka na buyo ye tiza ngamba ki feji karo kana mun na dummu de mon hayatu tuma kan de dombu ka huna buyo cele moso ma a buyo banna den na huna ni yara ka wina mbu cele beni na no da ka cele buyo a hei baba to de ali mbe ka hari buyo bongo bunu eri kwa ya jisi ya kachi sede nga cele ya si buyo kuna meino pedi peino ka bara bongo fo ana hei na hei abensi na chine nya eri kwa mal no bonkani eri kwa eri ga mare ansoru hen no terse eri nduko la hara dirodi te nunkano ga hamini turanin na ko ga faji mai winga ya ci annabi sahabiyo kuna fo sallallahu alaihi wa sallam kan ci anas bin malik annabi kereyo kuna ngaya mutu ka bara suku suku ya annabi ga amo bara ko alwasin je zanka borongo na ko alwasin je fo ka gunnubi yo mo ga donto donto de hay fono madam ngaya ci ka rasulullahi sallallahu alaihi wasallam inna lillahi ta'ala ahlin wa be bakal nor pe pe ka jirma teke hay fa kul pe bon agonna hay ka boro cinca fu boro afu boro wa tori pe go na afu boro demine mine ba ma fasara ka iri pe go na boro baasi sin kar kuro bara me ngene no iri pe ngene no amma ngene te wa tori ngene ngene tere ka go na wa ta guri me yo me yo di kura pe na yara ka go na bor fo ka choro bara fisonteno nindi dono sahaba yi ci ba qalu ya rasulullah من هم نركيديا ميونا جوابك بانونا شي اهل القران هم اهل الله وخاصته القران كايو إلكي برونو يا أبروكو نوكايا نمفيسو كتك تشيني بونغونو يا نيايو رسول الله فاجيكونا كايا صلى الله عليه وآله وسلم نيايو مرزا أجي أميدا نا أجي فاتي borono ka mbara haika nkulan nal qur'an di den deniyo hari ngun nor kwe kwe beri gari de ana chika annabi ci al qur'ani kwe yo boron mo tamaza nga selalle mal qur'ani halla kusum mo ci kan na honen dal qur'an kusun na bon an ci selalle mbara ya haika no gunu ko chowo ko da wama ya bon ba me mo gona bon ya hari hane kan ku ben narke da ci no se ka mo so so annabi labari ko na sallallahu alaihi wasallam wa nyayo on sareyo kuna ikasino ya alqur'ani noni chorobo ikasino na watu wakayo mbugun la kar karani n sareyo kuna coromon su beyriyo ogono dunia ko karhanse coro gonon kane kuna alqur'ani peyo no coro bara fisonteno zan dunia ne machal qur'ani gasa gono alqur'ani gasa peyo di nyayo de no di jirima kan gun no den zum mukuta fiyon kuna den zummun lalai kuna wallahi mamaki ni bongo kangar kwan halori sen nan kaci eh he adu wo akpara adu kana ba to la hara de kere kwa zumma jirma bisa he ka nano jirma sai ga nan yawo alquran di wa koto walingi watakiri ana mani na kitari mote in kwe mani lahara domin da inda gwanar kwan kwe kwa na mani mani irkwe mal no bonkani nunka bine ne yara na aziya fati do kamme no be kan na duwa ta se ha angana duwa kan te lokonon fansi ase deri kpe ba ne ka kwe subasi eriga angana duwa buruburu koro acha angana aduwa buruburu koro ga sammanu se gurupu kuna na loko fansi ase o loko marsa sadaqatun jahariya salafona na su kaifa annabi ya ce sadaqatun jariya salafa na ka su kai to irgbe ma ba mai no ko ka ba burburu koro ka su be ni o to nun se atile ko ene na allahu akbar allahu akbar to nyayo sadi wa kuna no borofo ngama hunu ka ce ba wallahi ka de gonna de gon ko me cen namu da ndari pe magoro jibiri hinza jibiriye jibiri waitaki jiri sara wallahi wata sai dai nuna ta na yarda ni to maino irgbe man shirya haikan guru koci maten sai o kere su tonga haika ba tonga ngano guru koci baya irgbe mal no bon kan nyayo wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم